أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون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 هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أدوقف الله أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله وبا سبحانه وتعالى بديدي بكل ما جاءك أتيانو fún gbogbo àgbáńláyé kí asọ́látù náà máa bá wọn ará ilé annabi àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa de ọjọ́ ìgbéǹde alqiyama <clears throat> lẹ́yìn náà kíra wa púpọ̀ pàtàkì jùlọ àwa elétò iṣẹ́ dáhàwà ní abẹ́ mu'assasatul hidayatul islamiyya lid da'wati wal mashari'il khairiyya. tí a ń pè ní alhidaya islamic foundation lábẹ́ àsíá àti ìdarí àwọn bàbá wa fadilatu sheikh kọmarudin yunus hafidhahullahu ta'ala wa ra'a وسدد الله خطاه وزاد الله ibada به العباد والبلاد أبلغ الله سبحانه ta'ala. dáadáa láti mọ̀ wọ́n mọ̀ lénìí oríṣiríṣi atẹ́gùn ni wá máa ń fẹ́ oríṣiríṣi ìjì náà ní sí máa ń jà gbogbooru atẹ́gùn àti ìjì tí ò bá máa jà ọlọ́ndàkùn máa jẹ́ ká máa burú mọ̀ wọ́n láyéláyé dáadáa tá a ti mọ̀ wọ́n mọ̀ yìí òun náà ní kọ́lọ́ ń jẹ́ kí wọ́n lè gbé pàdé ọlọ́wọ́n ọba wọn àti àwọn àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà mo wá fi tiwọn kí gbogbo àwọn mashayikh al-fudala wal asatidat an-nubala tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú wọn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní igi kan kò lè dá igbó ṣe kí Ọlọ́run Ọba wa subhanahu wa ta'ala kí ó mọ́ṣẹ́ bá wa ṣe àlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wọn mo kí àwọn àsátìdá tí wọ́n ń bẹ ní ọwọ́ ọ̀tún mi àti àwọn ṣéèkì tí wọ́n sì ń bẹ ní ọwọ́ àlàáfíà ń bí náà ọlọ́mọṣẹ́ àṣàlékún dáadáa fún wa mo wábi tí wọ́n kí gbogbo kalẹ̀ àmbẹ̀lẹ́ wọn bá wa subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa cizihi wa falle an yazidan allah wa iyaakum cilman naafica wa rizqan tayiba wa camalan mutaqabbala wa shifaa'an min kulli da. ntí a fẹ́ gbéyẹ̀wò wọ́n pe àkọlé rẹ̀ ní almutamassiku bidinihi. كالقابض على الجمرة المتمسك بدينه كالقابض على الجمرة títúmọ̀ rẹ̀ lọ pé ẹni tí ó bá gbá ẹ̀sìn rẹ̀ mú dáadáa kàlùkọ́bìrì àálẹ́lìjàmùrà bí ẹni tó gbá ògùn náà mú dáadáa nǹkan ni àwa ṣàlàyé nù tí a di pé nǹkan ńlá ni a máa wá sọ lọ náà rí ọ̀rọ̀ tó lúwa ò sọ tá nàbí ò sọ ọlọ́dàkùnmọ́jù tẹnu wa jáde ọ̀rọ̀ tí ó bá àgbọ́yé àwọn sálàfù sálẹ̀ ọlọ́dàkùnmọ́jì àgbè e kalẹ̀ ọ̀rọ̀ ìfẹ́nú afọ́ oníwàásí tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ní máa ń kàgbá kò jù nínú ẹ ọlọ́dàkùnmọ́ sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́nú kó jẹ́ kọ́rọ̀ wo ṣe kí qala Allah qala rasuluhu قال الصحابة المتمسك بدينه كالقابض على الجمرة ẹni tí ó bá gbá ẹ̀sìn rẹ̀ mú ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó di ògùn náà mú. àkọlé yìí a lè fẹ́ wo pé wàá ṣe wá ń di ògùn náà mú kódà a rí ọ̀tá súnà míì tí ó sọ pé gbogbo tí yóò ṣáájú iná iná iná iná lọ ẹtún wá ń dínà mú bí eléyìí náà ìsìláàmù ṣe wá ń jọná ibi tó ń gbogbo yìí lọ́nu ó ní ẹ̀ rí nǹkan gidi fẹ̀sìn ìwé mọ́ kọjá ògùn náà àmọ́ ń gbà ó bá wá mọ̀ pé àṣàkọlé yìí wọ́n kàn gbé ilẹ̀ báyìí ni kó lè jọ àkọlé àti wọ́n kàn mú nǹkan kan nọ́ọ̀rọ̀ ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam. hadithi kan bẹ ogun púpọ̀ báyìí ọ̀rọ̀ yìí jáde nínú ẹ̀ al-imaamu tirimidhi alayhi wa rahmatan wasi'a àwọn náà mú hadithi yìí wá àwọn ò wa mú kó gùn púpọ̀ àwọn ọ̀rá mú wá ni hadithi náà bóò náà ti gbé kalẹ̀ alimami tirimidi alayhi rahmatulah inú ẹgbà wọ́ọ̀rọ̀ wọn wọ́n ní ọ̀rọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni pé yàtì alànàásì zamanun yàtì alànàásì zamanun alànàbì ní ìgbà kan padà bọ̀ wá báwọn èèyàn bọ́n ti ń lo ayé yìí náà ni o àmọ́ àkókò kan padà bọ̀ wá báwọn èèyàn nú ayé. No láwọn olùgbàgbọ́ òdodo náà ni. Ànábì ní asọ́ọ̀bìrù fíhìm aládìíníhì ẹni bá sì ń ṣe sùúrù nú àwọn èèyàn jọ náà tí ń sì wá ń ṣẹ̀sìn bọ́lọ́wọ́n bá ti ní a máa ṣe Ànábì ní kàlọ́kọ́ọ̀bìdì àálẹ́ljàmù ó ní a ah, ẹni bá lè máa ṣe sùúrù lórí ẹ̀sìn lákòókò náà tó bá dé nínú àwọn èèyàn kalqabidu ala aljamr anabi ní bí ìgbà tó gbá ògùn náà mú ni sallallahu alayhi wa sallam so èyí tá anabi wá wí ni asabiru ala dini kalqabidu ala aljamr ìdákun ànábì nígbà náà ń bọ̀ wá báwọn èèyàn bẹ́ẹ̀ sì ni ànábì tó sọ̀rọ̀ yìí mo kàn fi ákàn ronú síbẹ̀ ń lásán ni o Anabi tó sọ̀rọ̀ yìí lásìkò tí ẹ̀sìn tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ń fi yà àwọn èèyàn ẹni ń gba ìsìláàmù ń jọ náà bí ẹni ń gbọ́jọ́ ni ẹni kéde ìsìláàmù ń jọ náà bí ẹni ó kéde pé tọ̀sí ẹ ni èmi o. àwọn sọ̀hábíà Muhammad oríṣiríṣi ìyà náà fi jẹ wọ́n wọ́n fìyà jẹ lòmíì as an individual wọ́n fìyà jẹ lòmíì lódìdí family àti bàbá àti ìyá àtọmọ afáwa Ammar ibn Yasir Yasiru bàbá rẹ̀ Sumayya ìyá rẹ̀ Ammaru tó jọmọ gbogbo wọn nìyà jẹ lọ́wọ́ àwọn kèfèrí. anabi rí yàtọ̀ ń jẹ́njọ́ kan anabi sì padà ń sọ fún wọn pé sọ́bùrọ́n àlẹ́ yásir á ẹ̀yin mọ̀lẹ́bí yásir ẹni sùúrù lórí yàtí ń jẹyìn yìí o fa inna maw'idakum aljanna ó ládéhùn tí mo ní pẹ̀lú yìí ni pé bẹ́ẹ̀ bá ti lè ní sùúrù lórí eléyìí àlìjánná ni ẹ̀san yín irú àsìkò ń ti lọ bẹ́ẹ̀ anabi rí i ìsìláàmù jọ́nà wọ́n ṣe títí àwọn kèfèrí fìyà jẹ wọ́n títí ó pe ànábì gan lẹ́mìí ìmọ̀ràn fi ń wá pé ẹ wá máa ṣe ìjìrá lọ sí habasha wọ́n sì kú mọ́kànjọ́ náà gba habasha lọ. ìròyìn fake news kan dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ àwọn yìí ń bọ̀ wálé padà wọ́n tún dé àtúnbọ́sọ́wọ́ yà ìgbà ya níjú pọ̀ ọlọ́run tún ní ó yá ìjìlá náà tún ní ẹ tún kú onú ìlú wàhálà ní dójú ẹ̀ títí ó fi dọ́dọ́ ó fi dórí ànábìwá Muhammad náà ọlọ́run fi ní ká ànábì náà tún kú nínú ìlú bàbá rẹ̀ ó fi ń dara Mádínà ẹ dákun gbogbo ohun tójú ànábì àtàwọn sàábẹ́rì wọn ó tó ká ní wọ́n fọwọ́ gbọ́ ògùn náà ní àbúrò tó bẹ́ẹ̀ tọ bó ti wá tóun ànábì tí wọ́n ṣe ń sọ pé ìyá àti àlà náà sì zamanun tí mo fẹ́ ká kíyè sínú o ládùúrú yìí tá ànábì ti rí un ànábì tí wọ́n rí gbogbo eléyìí tẹ́ ń rí yìí ẹ tún lọ mọ o ìyá àti àlà náà sì zamanun ìgbà kan tún padà bọ̀ wá báwọn èèyàn asọ́ọ̀bìrù fíìhì màálà bíní ẹni báyìí lè ní sùúrù nú àwọn èèyàn lórí kó dẹ̀ sí ṣe ìsìláàmù rẹ̀ kàlùkọ́ọ̀bìdì alàlìjàmù á bí ìgbà tó gbá ògùn náà mú ni kí ló fà á yé ṣe tá ànínábì fi wá sọ̀rọ̀ yìí ṣé n tó ju tàwọn tí ń bọ̀ ń gbà náà rí ṣé yóò ju tàwọn sàábé lọ ni kò lè bá ẹ má gbàgbé o àwọn sàábé òun lànàbùwà Muhammad sallallahu alaihi wa sallam pé kò lè bá ni o ó ní látẹ̀sùbù ashabi látẹ̀sùbù ashabi la tasubbu ashabi ẹ má bu àwọn sàábẹ̀ mi o ẹ má bu àwọn sàábẹ̀ mi o ẹ má bu àwọn sàábẹ̀ mi o àwọn tá ànábì ti sọ̀rọ̀ ìfúnná ìjọ náà àwọn sàábẹ̀ náà ni àmọ́ la pé sàábẹ̀ tó sọ ó kéré sínú ẹni tí ń bá wí Khalid ibn al-Walid ń dájú kọ Abdurrahman ibn Auf ń wá ń bẹnu ànábì ní kíní jẹ́ bẹ́ẹ̀ irú kíní láti bo síbo ẹ ṣọ́ra yín o látẹ̀sùn bú ashabi anábì ní kódà kẹ́lì mọ́bí táwọn sábẹ́ mi dé law anfaqa ahadukum mithla uhudin dhahaba ma balagha mudda ahadihim wala nasifa àwọn sábẹ́ ń bi tán ti kọjá dé lẹ́nìkan nu yín bá ná tó tókè uhudu kákan fi rubi táwa yìí ṣàpèjúwe ẹ wájú gbogbo àwọn bíúdì yìí báyìí kò tókè uhudu o kán wá ní góòdì ló tó báyìí tó wá ganlẹ̀ báyìí ẹnìkan lè lówó tẹ́nìyàn láyé ẹ bá nírú eléyìí kó nírú yìí nìkan anábìlẹ̀ ẹni tó wá ní tó tóòkè Uhud ó wá lóun fi ṣe sàárà anábì ní sàábẹ̀ kan látara tójú wọn ti rí òun wá kàn kí oyi ọwọ́ rẹ̀ méjèèjì bọ́ ìbọnú gàárì ẹ̀ gbọ́ àbíkèjì ẹ̀sọ́ méjèèjì ó wá kí ọwọ́ rẹ̀ kan báyìí ó kì í bọnú gàárì òun wá fi ṣe sàárà ẹnìkan nú ẹ̀yìn wá náà tó tóòkè Uhud òun náà wá fi ṣe sàárà anábì ní góòdù tó ná tó tókè òṣòdò nì ọ̀ lè gba ládàá gàárì ẹ̀kúnwọ́ kan àwọn sàábé ṣẹ́ni pé ọ̀rọ̀ wọn kọjá abẹ́ ìntójú wọn sì ti rí kọjá abẹ́ fìtínà tójú wọn ti rí kọjá abẹ́ wàhálà tí wọ́n ti rí kọjá abẹ́ ká ní ni ebi pa wọ́n ká ní tá ìrásọwọ̀ ni àìrásọwọ̀ bá wọn ká ní tá ìrílé gidigbé wọn rílé gidigbé káníkámọ́ káníkámọ́ wọ bàtà wọn náà lẹ́ẹ̀tì mọ́ bá kébi ọjọ́ mẹ́ta ó máa pa ní aláyàárí ànábì àtàwọn sàábé ní mọ́ wá ebi ọjọ́ mẹ́ta ó máa pa yàn ọ̀dọ̀ ànábì lẹ́ẹ̀tì bá ọ̀dọ̀ àwọn sàábé lẹ́ẹ̀tì bá ebi apáwọn títí wọn a sì máa dákú ó ní láàrin mímbàrí ànábì sí yàrá yàrá Aisha níbi òun ti ń lọ ti ń òun a sì dákú ó láwọn olóhùn tí wá ṣẹlẹ̀ rí nìkan náà àwọn sàábé bá gà léhùn láyà ó fẹ́ mọ́ ké rúkìá kí ni rúkìá kí ni àlìjẹ̀nú ò fọwọ́ bà mí ebi ni. ẹ lákùnrin yìí mọ̀ bóyá lọ́dọ̀ yín yà yín ṣe ẹtí rẹ́ni tó ṣẹlẹ̀ síbẹ̀ tẹ́bi ọjọ́ mẹ́ta pa ẹ tí rí ó wà lọ́dọ̀ àwọn sàábé. sọ̀tẹ́ràn pé tó bá pẹ́ bìtì yẹn la fẹ́ sọ tiwa ò tó tiwọn àbótonu kò tó àmọ́ kí ló dé orí bẹ́ẹ̀ táà náà bìbí wa ń sọ pé àsìkò kan tún sì wá ń bọ̀ alùkọ́ asọ́ọ̀bìrù fíhìm aládìíní kàlùkọ́bìbì alàlùjàm ẹni bá lè dúró tẹ̀sìn rẹ̀ ńjọ́ náà àbí ìgbà tó gbógun náà mú ni o ìdí ni pé ẹ̀sìn gbígbámú lójú àwọn sọ̀hábà ó máa ń dùn gbámú torí pé ìjà ń bẹ láàrin àwọn tó dúró tẹ̀sìn àtàwọn tó sì sọ pé àwọn ò ṣe ṣe pé yóò easy pé àwọn eléyìí ò ṣe ẹ̀hán àwọn alábẹ́ ṣe àmọ́ ibi tọ́rọ̀ wà lásìkò tó ń bọ̀ yìí ni pé fìtínà tó fẹ́ ṣẹlẹ̀ ó lè má jó níbọn ó lè má já ládàá fìtínà tí máa ń bá ẹ̀mí jà ni ó jẹ́mọ́ ò gbọ́ fìtínà tàwọn sàhábà fìtínà ká dájú dàkọ́ra wa ká dájú ìbọn kọra wa ó dẹ̀jọ yéra wa pé kèfèrí lẹ́yìn olùgbàgbọ́ la wa. àmọ́ tó bá di àsìkò tá ànábì lẹ́ni bá dé ẹ̀sìn mú bí ẹni tó di ògùn náà mú ni pé fìtínà tí ó máa bá àwọn èèyàn jà yàtọ̀ sí pé wọ́n ń dájú ọ̀n confront yín báyìí physically ẹ̀mí yín gan-an wọ́n tún máa bá ẹ̀mí yín jà ọ̀nà wo ni ìbẹ́ẹ̀mí jà kìí ṣe tá aláṣàṣì làwọn yìí èyí ò tún kéré o kìí ṣe tàwọn ọ̀yá rẹ̀ òṣòro nǹkan la tún sọ o ẹ̀mí ni pé àwọn tẹ́ ẹ rò pé ẹ̀jọ́ ń ṣẹ̀sìn báyìí àwọn ó sì mọ gbabi lọ ìwọ wá fẹ́ díẹ̀ sí mú ọ̀tọ̀ lógun tàwọn ọ̀tá ọ̀tọ̀ wá ní ogun àwọn ọ̀tá ilé kíní ni ó padà wá máa jọ pé ẹ̀mí ìrẹ́ ò wá máa sọ fún ọ pé ṣọ́ọ̀ṣì rò pé tọ́lọ́ọ̀ lọ sí ń ṣe báyìí níbi tí fìtínà wọn dé ṣọ́ọ̀ṣì rò pé tọlọ́run ló ń ṣe báyìí fìtínà ni ó débì kan ẹbí ó sọ fún ọ pé a ó mọ̀ yẹ kọ́ ọ mọ̀ kí wọn náà mọ̀ máa dọ́gbọ́n sí kinní yìí ẹ bá wá wà àkókò tá a wà yìí níta nàbì wá pẹ̀sìn ní tí wọ́n ń jọ ní tí ń jogun náà lóòótọ́ kódà ara àwọn kan tí wọ́n dì í mú lánàá níbi wọ́n lè ṣe sùúrù dé nígbà náà níjó wọn débì kan àwọn àjùlẹ̀ ṣé bí abádèrè èmi ò ṣe mọ́. àwọn ẹlòmíì ń gbà tó gbóná débì kan á ìsì fẹ́ ju kínní ilẹ̀ ó wá di kan máa jùlẹ̀ díẹ̀ kó tún máa pawọ́ dé máa díẹ̀ kó tún rìlíìsì ẹ̀ díẹ̀ ẹ wà yóò máa ṣe off and on nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wà máa di súnmọ́ àmọ̀nú súnmọ́ káfàrú súnmọ́ àmọ̀nú thumma kafa bí ó ti wá máa lólé ayé rẹ̀ lọ́nu. ẹ wá rí ó ṣe súnà lé ní ariwo súnà ni ó mọ̀ pa ẹ̀kan tún bá ń bomi lọ́la ni ẹ ṣe tún wá débì náà ẹ kọ́nà kó ṣàánú wa ni yóò tún ṣe yún díẹ̀ ẹ yóò tún yóò kàn máa lọ́ọ̀kì. ọ̀rọ̀ ànábì ni ó yẹ ká wá ronú sí i. ìkànnì àwọn àfa tabalọ̀rí wo ni Tuhfatul Ahwadhi al-Allamatu Tibi ìgbà wọn fẹ́ sọ̀rọ̀ yìí àwọn ní ìtumọ̀ hadithi yìí lọ́dọ̀ tàwọn ni pé a asọ́bírù aládìní yìí tà nábì wí asọ́bírù fíhìm aládìní yìí kàlọ́kọ́bìdì alàlìjàmà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé bí ó ṣe jẹ́ pé tán bá ní kéèyàn ń mógun náà dání ẹ̀dá kò sí èèyàn lè di ògùn náà mú ṣé a lè di ògùn náà mú fún ìṣẹ́jú mẹ́wàá wọ́n ní bí ẹ̀sìn ó ṣe fẹ́ jọ náà nìyẹn àwọn èèyàn ó fẹ́ dì í mú yóò kàn dẹ̀kan náà ó kàn ṣe kí ni jàmá ó kàn máa jùlẹ̀ ni ẹ ọlọ́run dákun mọ́ ṣe tiwa bẹ́ẹ̀ o àti bí onítùmọ̀ rẹ̀ ní lọ́dọ̀ tóun àwọn àfáà mi wò pé àtà bá múrù túmọ̀ yìí kò ní fẹ́ jọ pé àbáwọn èèyàn gan-an bá ti rí wọn lé ní ká mọ́ retí pé wọ́n jùlẹ̀ lọ́la alàlámọ́tòl kọ́rí àwọn wá ní àwọn ògbọ́yé báwọn ní táwọn gbọ́yé ò ní pé anábì kan fi ń wéra wọn ni kò sọ pé náà ni ó ní bọ̀tí tí nǹkan yẹn kan túmọ̀ sí ni pé ah ẹni tẹ́ ẹ bá rí tó ṣe sùúrù lórí ẹ̀sìn ńgbà náà ẹ máa fojú wo bíi pé ẹ eh, bí ìgbà téèyàn wá dínà mú tí ó sì júlẹ̀ so bó ṣe máa amaze yín pé ah ẹni yìí dẹ̀ rí náà yìí dì mú bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa rẹ́ni tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀sìn tí ó sì kú mẹ́. ọlọ́dàkùn má jẹ́ àyẹ̀kú lójú ọ̀nà as-siratal mustaqim. jama zamanu yìí ìgbani yóò dé kí ni pàtó rẹ̀ àmọ́ àmọ́ tó kàn ṣáájú ọ̀rọ̀ yìí nú àwọn ẹgbàá wa mí ni pé àwọn fìtínà kan ó mọ̀ ṣẹlẹ̀ àwọn atẹ́gùn ó máa fẹ́ àwọn atẹ́gùn yìí kò wá sí nǹkan méjì tó fẹ́ gbógun ti ẹ̀sìn ni. tẹ bá wọlé ni ẹlòmíì kò wulẹ̀ ṣe ìsìláàmù mọ́ tiẹ̀ ká mọ̀ ti sọ súnà tẹ bá bí pé kí ló dé ṣe mọ́ tí ó mọ̀ mú wa ah, mọ́sùmọ́tò àwa mùsùlùmí ti pọ̀ jù èmi àtọkùnrin kan ó máa ń bá mi tún kọ̀ǹpútà ṣe ni ọ̀rọ̀ wa dà wá pọ̀ lórí ọ̀rọ̀ christianity àti islam àwájọ sọ̀rọ̀ gan-an jọ náà gbà tó yá ó ní àfa ẹ kàn ń pariwo lásán wá ni ṣé ẹ mọ̀ pé àwọn muslim yín onídò gbà ó òun dẹ́ gbà pé christian tó ń convert islam pọ̀ ju muslim tó ń di christian lọ ó ní bọ̀ tó ń fẹ́ sọ fún yín pé gbogbo àwọn tóun ti rí tán di christian padà pé pọ́ìntì kan náà ni wọ́n mú wá wọ́n ní kí ni pọ́ìntì yẹn ó lẹ́yìn muslim ẹ gbọ́dọ̀ mutí ẹ gbọ́dọ̀ ṣe ìsìná ẹ jalè pé ah kí wọ́n á ní báwo ni ẹ jẹ́ fẹ́ lu láì tí ò ní ṣe gbogbo nǹkan yẹn. mọ̀jẹ̀ ẹ̀yin náà lè máa tún sọ ọ lè máa tún kí wọ́n lọ yáwó ní bank ó yẹ wò àfà jẹ́ ń sọ fún ẹ àfọ́ tó ọkàn change ẹ̀ ni jẹ́ ń sọ fún ẹ àfà tó nílẹ̀ àìta wáyé tó bá rẹni tó kọ́lé kíníkẹ̀ wò ó lọ gba lónìí mo ní tọ́ ìsìláàmù àmù ní ti sọ o ìsìláàmù àmù ṣé ẹ̀kí ń jọ tó bá bá a débi pé à mọ́kànṣe ìsìláàmù mò ń kírun tún fi súnà kún un ṣé ẹ̀pẹ́jọ́ tó ń bá mọ̀ yìí wá ní ó tiẹ̀ ti wá dáa. tẹ́ bá wá wo ẹlòmíì náà ti ń tako súnà lénìí kó sì ti ń tako lára wọn o nítorí náà sọ ni pé mọ́sù mọ́tọ̀ yín ó ṣe kí ni ọ̀pọ̀ ẹ máa ní kéèyàn nínú gbọ̀n ẹ máa ní ṣòkòtò gbọ́dọ̀ tó lẹ̀ ẹ wàhálà yìí gẹ́gẹ́ ti wá pọ̀ jù ẹ̀ ń tà ń sọnù asọ́ọ̀bìrù fíhìm àlàdínìhì kàlọ́kọ́ọ̀bìdì àlàlìjàmù. bí ìgbà tí yẹn gbọ́ ògùn náà mú ni. ẹ sọ fún mi ẹni tí ń bá ń ṣe ìsìláàmù dáadáa agbègbè wo ló lè wọ̀ nínú ayé lẹ́ni tí ó sì firi. tó bá ń ṣe ìsìláàmù dáadáa ni o. bọ́ ọ bá nírùngbọ̀n ó lójú iṣẹ́ tó lè ṣe. àwọn iṣẹ́ kan ń bẹ tó bá ti rí pọ̀ nírùngbọ̀n ipò ọkàn dé pẹ̀lú rùngbọ̀n wàhálà ti dé ṣé kí n mú kinní kan wá kí ṣòkòtò yẹn dé dàjì ojúgun gẹ́gẹ́ bí súnà nàbì kínú gbọ́n rí ó sì pọ̀ dáadáa kó wá lọ sọ́dọ̀ ọtí a máa nàwọn APC kó wá ní èmi náà fẹ́ gba fọ́ọ̀mù ni kí lẹ́wọ̀n tí wọ́n kọ́ ṣe wọ́n wò ó lókè <laughs> ó ti wá ó tún wo sálẹ̀ ó wá bèèrè àfà tẹ́ẹ̀dẹ̀ ṣúọ̀ pé ẹ lè ṣe kíní yìí ṣe ẹ máìndì pé irùngbọ̀n yìí ó lè disappear wọ́n sọ fún ọnu o tó bá ti wá ní à irùngbọ̀n mi ò lè disappear o à ṣòkòtò yìí náà ṣe rẹ̀ rò pé kò dẹ̀ ní paramọ́ kánlẹ̀ lẹ́kọ̀ọ̀kan àkólé kan ìláláyà àfa ẹlọ́rin wá nǹkan míì ṣe. ó lẹ́sẹ̀ rẹ̀ ni tó bá wá lóun bẹ́ẹ̀ fi tipátipá wọbẹ̀ bó bá wọbẹ̀ ní pípé yóò jáde láàbọ̀ ni. ìgbà ni wàá mọ̀ pé àwọn àfa pin lórí ọ̀rọ̀ irùngbọ̀n ìgbà ní wàá mọ̀ pé ìmáàmù wí gan ó ní tán sọ ń pa ṣòkòtò náà irú mọ̀sáìlù ni ó wà pọ̀ ẹ máa ké ah, ah, gbogbo ẹ ti wá ké gbogbo ẹ náà làwọn àfà wa pín ah, àwọn àfa wa ń pín làwọn ń pín yóò wá dẹ̀ rí. wa ti ẹ̀rù èkó ní yàyàn lẹ́nu púpọ̀ Islam bá nẹ́bí ti ní yóò rí nígbà táwọn àgbà kan bá ń dénú ẹ wá mọ́ ní tó yani lẹ́nu ni pé abúrọ̀lù ọ̀ṣọ́r báwọn àfáà bá jẹ́ jẹ́ ní sẹ́ńtírì kọ̀ọ̀kan oníkálukú máa ń fẹ́ lo àdìsí pé ìgbà táwọn là nẹ́bí ń wí ẹ tún wé mọ̀ ìgbà kọ̀ọ̀kan táwọn àfáà ń dé làwọn àfáà ti ń wo pé àwọn èèyàn mọ̀ ti ń yẹ̀ kú òmì kínní yìí àwọn náà wà máa lo àdìsí fún ara wọn gbogbo àwọn àfáà tán máa ń lo yìí èmi wá wá àsìkò tiwa yìí pé ah kò gbọ́dọ̀ jẹ́rù zamani wa làwọn àfáà yìí sẹ̀mí o kódà wọ́n fẹ́ àkàmọ̀ pé àbínú jàhílíyà làwà ni kí ló fà á pé ìṣọwọ́ jìnnà wa àti bá a ṣe ń dọ́gbọ́n ju kínní ilẹ̀ ò pọ̀ láàárín àwọn mùsùlùmí tí wọ́n kàn ní mùsùlùmí làwọn káwọn kírun káwọn gbàwẹ̀ ẹlòmíì ti mọ̀ọ́mọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ níbi ẹlòmíì ti bá a dé appearance rẹ̀ báyìí kò kọ́kọ́ jọ ti mùsùlùmí mọ́ kò sí tó bá a o kọjá pé tóun bá ti ń ṣèṣe pé mùsùlùmí lòun òun lè má rí patronage àbí kílẹ̀ ń pè. ṣé yóò wá dọ́gbọ́n pé yàyọ anything tí a jọmọ́ Islam asọ́bìrò fihim ala dinihi kalqabidi ala aljam. ká sì gbàgbé ọ̀rọ̀ kan tí ń ti ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ká má gbàgbé o adúniya sijinul mu'mini jannatul kafir bí ìgbà tá a wà nú ẹ̀wọ̀n ní bàbá ń lulẹ̀ ayé nílò lé ayé mùsùlùmí. àwọn ọ̀rọ̀ yìí kò sí tó ń túmọ̀ sí i torí pé ẹ̀sìn islam ẹ̀sìn oró bó ṣe tú wa lẹ̀ tó bẹ́ẹ̀ náà ló tún wá dè wá. ìntọ́ gbọ́dọ̀ jẹ ìbẹ ó kéré ìntọ́ gbọ́dọ̀ mu ìbẹ ó kéré ló ń kà ìlànà tó gbọ́dọ̀ fi wọṣọ ìbẹ ìran aṣọ tó gbọ́dọ̀ wọ̀ ń bẹ gbogbo àwọn kinní ló wà máa ń ni àmọ́ ṣe wá rí tó wá wà ń bẹ̀ ni pé gbogbo àwọn táwa máa ń pè ní má ṣe má jẹ má mu tí kálukú fẹ́ fi sọ ìsìláàmù lẹ́nu yìí ó kéré sí èyí tí ìsìláàmù gbà wá láàyè nínú mọ́wọ́ mọ́wọ́ mọ́wọ́ tó ń wí abátiyọ aṣọ àríìrì kú ó fíyàn lè wọ àǹkárá bẹ́ẹ̀ wọ léèsì halal ṣó lè wọ jalamia tó lè wọ Ankara tó lè wọ Kampala tó lè wọ Àtíkù sẹ́ni pé èyí tó lè wọ̀ ló pọ̀ but ìjọ tóun bá ti wá fẹ́ wọ àríìrí tó wá sọ mú pé ah, islam sì ní àmọ́ wọ ilé yìí ẹ wo wàhálà wa mùsùlùmí ìgbà ti wá pọ̀ ẹyọ kan péré. gbogbo stáìlì téèyàn lè fi rán aṣọ èèyàn lè rán ẹsíkì àbíkínàgbè ẹsíkì èèyàn lè rán agbádá èèyàn lè rán bùbá àti ṣòkòtò èèyàn lè rán yìí tí ò ní ju apá báyìí lọ èèyàn lè rán alápá gúngùn àmọ́ gbogbo ṣòkòtò rẹ tó bá wọ̀ kó má kọjá ẹ wo nǹkan ẹyọ kan tó yàtọ̀ mẹ́ nǹkan ẹyọ kan yẹn mùsùlùmí ọmọ ìyá wa nísìsiyìí tún fi ń bá wa jà mùsùlùmí ọmọ ìyá wa ẹ wá dọ́dọ̀ àwọn èèbó gan pé kí ni trọ́sà lọ́dọ̀ wọn wọ́n wá ní ní tá a bá wọ̀ láti ibi ríṣì níbi bàrá àdí dé ibi kókó ẹsẹ̀ àwọn èèbó ṣe wá ń sọ ohun tó bá tà nábì lọ àwọn tójú wọ́ọ̀wù a máa rí nìyẹn ẹ já wọ àwọn sisters wa ó dàbí lọ́dún tó lọ bí ìbéèrè kan ló já wá láàrin yìí inú mi sì dùn púpọ̀ sí ìbéèrè náà a lè mọ rí i pé ẹ̀sìn ti ń dàbí ìgbà tá a gbé ògùn náà dání mo rántí ìgbà tí sàlàfíà bẹ̀rẹ̀ tí súnà nábì bẹ̀rẹ̀ láwùjọ wa táwọn èèyàn fẹ́ dúró ti ẹ̀sìn jọ náà àìmọye sísítà míì tó ṣe pé a ọ̀rọ̀ ìjáàbù tójú rẹ̀ rí ọlọ́run ló mọ̀ sísítà tó wá hàn tó rí èèmọ̀ ńgbà tó ń fẹ́ lo hijab ẹ wà ara àwọn ọmọ tí wọ́n lé ní àwọn ìjáàbù oní style tó gbòde tó bá ń gbọ́ ìjáàbù sàmánì tó gbòde ọlọmọ rẹ̀ ó mọ̀ wá wọ̀ àwọn ìjáàbù kan ti ń bẹ táwọn sisters wa ti ń wọ̀ lé ní kò yàtọ̀ sí tàbárújù. Si bóyá jásí pé àwọn ọmọ tó ń ṣí ara lẹ̀ béèyàn bá rí wọn tẹ́mọ̀ pé ah, ah, astagfirullah àwọn sísà mi náà rẹ̀ bá rà wọn gan-an ní tiẹ̀ ti ṣe astagfirullah ó sì wọ̀ jáàbù kódà mí ìwọ nìkan kéèyàn tún máa ṣe tàbárújú bíi jilbab ṣẹ́ni pé ìmọ̀ niyún wà látàbá rọ́dínà tàbá rúdà ìjà ìléyà tìlú hù látàlùkùrá ni wí àwọn tó o ó ti wá ń di pé ká tún wá máa kẹ́ àyà wà látàbá rọ́jìnà tàbá rújàlìjà ìlíyàtìlú hùlà fóbìnrin títún bẹ lábẹ́ nìkọ́ nígbà tí ń tún fi di ìjáàbò rẹ̀ àti nìkọ́ọ̀bù rẹ̀ tí ń tún fi ń fàtánà àwọn èèyàn ṣẹ́ẹ̀sì mọ́ tóbi ó ní pé ńgbà wàhálà pọ̀ lórí tiwọn náà ńgbà wọn ti bú wọn ibi tó kàwé dé wá gbàṣọ dúdú káàkiri ibi tó ṣe kinní kan dé wá ń sọ gbàṣọ gbẹ̀gẹ̀dẹ̀ níbi tó lànà bá wò pé káwọn bá lè bá ayé mu wọn fẹ́ ju ẹ̀sìn lẹ̀ ẹ̀sìn ní ti wá di ògùn ná ó wá di pé ẹ̀wò ẹ̀jẹ̀ ajuná yìí lẹ̀ díẹ̀ ìjúlẹ̀ díẹ̀ ń abalọ̀ ni kó sí mukhalafa jama asọ́bìrù fihim ala dinihi kalqabidi ala aljamr tá a bá wá wo gbogbo agbègbè pátá òní ká máa rí i oníwàásí tó bá lè sòdodo jù lásìkò tá a wà yìí wàhálà ni ṣe mú kọ tí wọ́n sọ alákatakítí àwọn tán wá dalẹ̀ yorùbá rú ìdàkúnpọ̀ lèèyàn kó ti wá dìde iṣẹ́ tó ń wá wá gbà ni pé ó fẹ́ wá da ilẹ̀ yorùbá yóò ṣe á dalẹ̀ yorùbá rú àwọn alùlì fìtínà ti wà ní Boko Haram wọ́n tún kó papọ̀ nísìnyí o. kò sì sí tó fà á kọjá pé ìgbà tí pépè ti ń lọ bí àní ẹjẹ́ àdìkíní ìmúbolúwa wa ti ní kádìmú ó ti wá ń dàbí pé tí ń ṣe wá rí báyìí. oníwàásí tó bá sòdodo jù wọn máa pariwo rẹ ni ẹni tí ó wọn lé pé ó wọn lé pé yìí ẹ wá rí i pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọn ẹ wá wò pé ah, ọ̀rọ̀ ànábì ni ẹni yìí wá ń sọ ọ́ ajẹ́sí kéèké ṣe ẹni lẹ́ni ló wáyé pọ́rọ̀ tí ń sọ lẹ́ni problem pẹ̀lú bó ṣe ànábì náà ló wá wí fúnra rẹ̀ tẹ́ padà sọ náà nù. nígbà tán kí ọ̀rọ̀ rẹ̀ tẹ́ wá àtàkì ẹni tí ń ké ọ̀rọ̀ ànábì ló ẹ̀ ń bá ní ṣòkòtò gbọ́dọ̀ mọ kẹlẹ̀ lákùn ọ̀rọ̀ ta lẹ́ ń ké ọ̀rọ̀ ànábì ni nígbà kan fẹ́ sọ ní kíni ọ̀rọ̀ ànábì ni kíni àwọn ọ̀rọ̀ tí ò yé yín tẹ́ mọ dá sí ṣé wọ́n la pé télọ̀ tó bá ànábì náà sọ́njọ́ náà ó ti aṣọ ànábì náà ni <laughs> nǹkan bẹ́lẹ̀ yorùbá yìí ó ní ah, ànábì ò wá rí tẹ́lọ̀ gidi mọ́ àbí tí ó mọ̀ sí aṣọ náà ìkan ní à ìgbẹ́ pọ̀ mọ̀ dínàjọ́ náà ni so kí àwọn ṣòkòtò wọn bá lè mọ̀ kan ìgbẹ́ rànkúmí ó wá jẹ́ mọ̀ fa ṣòkòtò sókè tóbi tọ́ <laughs> àdẹ́wò tó kàn wá nù ṣe wá rí wáàsí tó yẹ kémi àti yín wá ṣe fúnra wa gbogbo eléyìí tá à ń wí yìí preamble lásán ni o àwọn nǹkan mi ò mọ bẹ táàrí bíi mẹ́nubà ìwọ náà mọ lọ rí fi wọ́n lọ nídìí bísínẹ́sì rẹ tó bá fẹ́ ṣe bísínẹ́sì tí ó bá tọlọ́hun ọba mu tí ó bá tọlọ́hun ọba mu ẹ eh, àfa olójú ọmọ sani torí tó pọ̀ ń ta nísìnyí àwọn ọ̀tá Islam wọ́n mọ̀ pé lẹ́ẹ̀ ní jẹ rìbá ṣẹ́ mọ́tọ́ wá ṣe ṣe mọ̀ pé èbí rìbá rèé ń bẹnu kínní ẹ bá ti mú kílẹ̀ mú rìbá wa ni kò sí wàhálà ẹ bá wa po rìbá òun ẹ pò papọ̀ mọ́ tíì fún wọn rìbá ni ẹ fi somi ẹ wá kó bọ́ǹfìtà àti mílkì sí ẹ gbé fún wọn pé fún wọn tíì mùsùlùmí ló dé bẹ́ẹ̀ òun náà lóhùn kí lóhùn mu tí wọ́n ti po rìbá papọ̀ mọ́ tíì ọ̀nà tó ń gbà ń gbé wà pa fún wa nù. mo gbọ́ tán láwọn kan ní àwọn fẹ́ máa yáyàn lówó wọ́n wá ní non-interest loan àbí bá ti pé nù o ẹ̀rọ ọlọ́run kan wá pè mí níbi ọ̀sẹ̀ mẹ́ta ṣe máa ṣáàdà ah, alhamdulillah adúpẹ́ fọ́lọ́n pé islamu náà àwọn islamic bank ń tiẹ̀ ti ń rí díjòkó alhamdulillah mọ́nà ah, alhamdulillah ọlọ́run bá wa tún jẹ́ kó mọ̀ pọ̀ báyìí sí ọmọ kan abẹ́ béèrè pé wọ́n ṣẹ̀ ṣí bí wíńdò àbí rúùmù ló sì pé ni ó sì àpò kọ rẹ̀ ó ní wọ́n ti ẹ̀ sí nísìnyí pé but wọ́n ní pé kò sí interest o but wọ́n léèyàn máa kàn san hundred thousand kan pé so ìyẹn dẹ̀rẹ́ non refundable ni owó kí wá nìyí o ó ní àná kò ń ṣe interest pé but owó afáàyè mọ̀ ara yín lè mọ̀ wọ́n kàn pé ní interest ni in tó padà ń já sí náà ni interest nínú kí wọ́n máa ń pè kíníkan fún wa wọ́n ní tẹ̀gbìyìrù ṣákìlì mi ní ajílẹ̀ àkìlì rìbá náà ni àwọn mọ̀ pé tèbí tá a bá ti pè ló kọ rìbá tá a pè ní interest lẹ́mọ̀ bára yín dà ẹ sọ ló kọ wọ́n wàá sọ ló kọ mùsùlùmí ọmọ ìyá wa kò wá nímọ̀ pé ó kọ náà kàn yí padà òun ó sì mọ̀ jẹ rìbá lọ. àìwá mọ iye bísínẹ́sì ti ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì táwọn èèyàn mọ̀ ṣe tí o pé ẹlòmíì tó yẹ kó lọ rè wádìí lọ́dọ̀ àwọn àfa àkótó ṣe yóò ti wá kówó lé lórí lọ inú haramu ní ṣèjì ń jẹ níjọ́ tó bá wá gbọ́ pé kìíní yóò da yóò wá máa wà fáà tí ń sọ fún bí kà bí àwùsá ẹ̀jẹ̀ mọ̀ pé àtijọ́ ìjọ ìmọ̀ ń sẹ́lẹ̀ káàkiri ni o ọlọ́tún wá gbàdúrà mi ẹ̀tún wá ní kò da èmi kọ́ ńgbà <laughs> síláàmù bá ní ò da kò lóko méjì tá pé kò da náà ni. àmọ́jọ̀mọ́ ọ̀rọ̀ tá nẹ́bù wa Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí ọ̀rọ̀ ńlá ni ṣé ẹ mọ̀ tó yẹ kí mi àti yín wá ká wádìí gangan sẹ́ni gbogbo ohun tá à ń sọ yà àpèjúwe preamble lásán ni sẹ́ni kìí ṣe tó gbọ́dọ̀ kan èmi àti yín ni pé ẹn kákan gbá láàyè ẹni bá díẹ̀ sin rẹ̀ mú ó di ogun náà mú ìyín tó yẹ kémi àti yín ó sáré ni pé ogun náà tán ti lẹ́sìn ó padà fẹ́ jọ yìí báwo la ṣe ní ju ogun náà yìí lẹ̀ àwọn èèyàn ti ń julẹ̀ o àwọn èèyàn ti ń ṣe kí ni jàmá wọ́n ti ń julẹ̀ àwọn èèyàn ti ń pàwọ̀dá o kódà àwọn tá aláàjọ ń ṣe súnà tá à ń pariwo súnà àwọn ẹlòmíín náà ti ń wo pé ẹwò bíi ti kìíní ń lọ yìí kò fẹ́ pé ẹlòmíín náà mọ́ gbogbo èèyàn kan wà ń fojú burúkú wọ̀ wákàkiri àṣẹ báyìí láti máa bá ọ lọ ní. bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tá ànábì sì sọ tí ò yẹ káwọn èèyàn rò bẹ́ẹ̀ ó ní pé látàzálù tọ ifatun minnu ummati ala al-haqqi zahirin láwọn èèyàn kan ń bẹ wọn ní yẹ wọn ní gbónú àlè ọmọ mi tọrọ ẹ̀sìn bá ti ń délẹ̀ orí òdodo làwọn ò dúró sí o anábìnrin láàyè dúró hùm máa ń kọ́ dálà hùm anábìnrin àwọn tí wọ́n bá ń bú wọn àwọn tí wọ́n ń yẹ̀yẹ́ wọn àwọn tí wọ́n ń yẹpẹrẹ wọn wọn ní jẹ́ kí yìí ni ó affect àwọn wọ́n dúró náà ni. àfa àṣẹrí yẹ̀yẹ́ èébú ìsọlẹ́nu ó ti ń kó fìtínà bá ẹ̀mí ẹlòmíì òun náà wá wò ó pé àṣetorí súnà ti ń pè yín sí náà ni ẹ ìsìn ní pè yín sí mọ́ ẹlòmíì náà wá wo pé tóòtó àwọn súnà tá à ń sọ yìí náà mọ́sálà kìláfíà náà sá ni. kódà mo rẹ́ nìkan voice message ló sẹ́ndì sí mi ti ń bẹ lórí fóònù mi dó o pera rẹ̀ bẹ́ẹ̀ lálùsúnà fún mi ni òyìn mọ́ o. ó ní ní kíni gbogbo àwọn mọ́sálà tẹ rò pé ẹ̀fí ń fa ẹ̀fí àtàkà àwọn oníṣúfì yẹn àmọ́ ayẹ́kọ́ yẹ yí pé àwọn mọ́sálà yẹn gan ní kìláàfù ṣé ó ń dé ìṣàwọn àfọ̀ ní kìláàfù lórí ẹni ìbá ọ̀kan gbà kó tó wáyé káyà alukurani ní tí wọ́n dẹ̀ wé alẹ́mọ́ lónà so gbogbo mọ́sálà yẹn àmọ́ lọ́rẹ̀ kó jáde mọ́nítọ̀ kí sì lórí òjú pé àà ní ìwàhálà yìí pọ̀ wọ́n ti ń wa pé wọ́n bà yín ló kọjẹ́ àmọ́ látàzá ala ọmọ ìyá mi bó lọ sí ní kú ò lójú ọ̀nà yìí tó gbọdọ̀ kàn wá ń jòkó yìí nù. kí wá ní ọ̀nà tá a fi ní kú ò ẹja lọ rèé ó di nǹkan kan mú àwọn tí ó bá wá ràn wá lọ́wọ́ láti dì mú káwa tún wá mójútó alákọ̀ọ́kọ́ ká lọ rí ní nǹkan kan tó ń pè ní al kí mo pè jàmọ́ al kí là ń pè ní al-istiqama òun ni pé níta ti gbọ́yé yìí mọ́wọ́ ọ̀tún mọ́ mọ́wọ́ sì mọ́ dúró ọ̀rí wàhálà o níbi iṣẹ́ ọ̀rí fìtínà nínú ẹbí ọ̀rí fìtínà nínú ìlú ọ̀rí fìtínà láàrin ọ̀rẹ́ ọ̀rí fìtínà kódà bíyàwó rẹ̀ ò bá tún dúró déédéé ó ṣe kíni ó tún rí fìtínà àmọ́ ń tá a gbọ́dọ̀ lọ́rí ní ni al-istiqama. ọkùnrin kan wá bá nàbíwá Muhammad ó ní kulli fil islami qawlan ó ní ànábì dákun sọ gbólóhùn kan fún mi la as'alu anhu ahadan ba'dak lẹ́yìn rẹ̀ yìí níbi ẹlòmíì mọ́ dákun sọ fún mi ànábì ní kul amantu billah thumma istaqim arábìn sọ pé mo nígbàgbọ́ sí Allah bọ́ ọba ti wá wí tán anábìnrin tó wá kùtọ̀ gbọ́dọ̀ wá sáré ẹ̀ ni pé summa istaqim àti aṣọ la ilaha illallah kò tí ì yanjú kò tí ì gbà ní ìlà ó dìgbà téèyàn bá tó dúró déédéé lórí ẹ̀ tó látẹ́gùn ó máa fẹ́ ìjì ó máa jà tí ó máa tì ọ́ báyìí tí ó máa tì ọ́ báyìí iye tí ó wá jẹ́ kí la ilaha illallah wò wúlò fún ọ ó ní al-istiqama bíyàn bá ti wá ní istiqama lèyìn ó fi wá wà nípò as-sabiru fihim ala dinihi kal-qabidu ala al-jamr ọlọ́mọṣẹ́ àṣírí ọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wọn alúwà sọ́nbì kan náà Al-Qur'ani pé àhásíbà náṣù an yutraku amanna wa hum olúwa tún wá tẹ̀síwájú mẹ́wọ̀ olúwa ní àhásíbà náàsù ṣe ń táwọn èèyàn ń lérò ní pé a ń yú túrọ̀kú pé ká fà wọ́n lẹ̀ a ń yẹ kúlù àmánà bẹ́ẹ̀ sì ni wọ́n sì ń sọ páwọn nígbàgbọ́ sọ́lọ́ wà wọ́n láàyùfùtánù àti ní fìtínà wọn láàyùfùtánù náà bẹ̀rù ọgọ́rọ̀ gbà a máa ń fẹ́ tu símù sí bá ilé jóná ọmọ kú ìyàwó sọnù ọmọ sọnù kíní kan ṣe àlùjẹ̀nu kó síyàn lára ní kọ́kọ́. a ń di owó rẹ báyà wá gbébi tí náà dé ti ìmánì tọ́lọ́ ni àbífẹ́ owó rẹ fìtínà kan náà nù. a fìtínà fìtínà yìí náà àwọn àbá àti gbà pé fìtínà wọn bá máa ń gbé báyàn sì máa ń báyàn fitnatu shahawat wa fitnatu shubuhat ọ̀nà méjì tó lè bá wa náà rí fitnatu shahawat fitna adùn mo fẹ́ lówó mo fẹ́ níyàwó mo fẹ́ fẹ́yàwó àwọn adùn yìí fìtínà ni àgbébọ̀ ẹlẹ́ẹ̀kejì ni fitnatu shubuhat yíyan ló lè jù àwọn fitina tí ó mọ̀ rú ọ lójú nídìí ọ̀rọ̀ ẹ̀sìn báyìí tó sì fẹ́ lé ọkú òǹdí ẹ̀sìn ni ọwọ́ a máa ṣe tatabu'u al-atharati káàkiri wa talammuzu zallat níbo làfáà kan ti sọ̀rọ̀ tó yẹ díẹ̀ kódà mi máa rẹ́ lómi ìjọ igbó tó bá rí mas'ala báyìí ẹ máa tí wọ́n mú wá káàkiri ta ló khalafa bí mas'ala yìí kí n lè tẹ̀lé <laughs> èmi ti rẹ́ni tó sọ rí ni òun ni àmọ́ ah, ka mas'ala yìí bọ́t mo ń wá fáà kan tó máa ń khalafa báyìí lásán máa tò sí lẹ́yìn bẹ́ẹ̀ ni straight ah ọ sì wá tó sí sọ ọ wà fà àti pé kó wá sórí ibú tán bóyá òun ò sì sórí ibú tiẹ̀ àwọn àǹfà wa ń gbà míì tán máa ń sọ̀rọ̀ bí ìṣìhádù wọn bá ti darí wọn lọ́nìí àwọn lè má sórí ibú wájú ọlọ́run but ìwọ́ ti lọ determine pé àníkan sọ báyìí kí n kan ṣe kíni kí n tò sí wọn lẹ́yìn èmi rẹ̀ ni ó sọ ni o kìí ṣe pé wọ́n sọ fún mi o ọlọ́run dákun mọ́ dà wá láàmú ìwádẹ́ lómi iná ń bẹ òun ò sínú àwọn tó lábùlẹ̀ ẹ̀mí lóòótọ́ bọ̀ọ̀ṣẹ́ ọmọ tó náà máa ń ṣe tó náà bá ń gbọ́ àti àwọn afásun náà òun náà máa ń sẹ̀lẹ́kì ni yá àwọn ṣéèkì kìíní kan ṣéèkì àwọn eléyìí tí wọ́n gbogbo súnà wọn sàlàfí àgbáǹkó ni ó ti wá mọ àwọn ṣéèkì míì náà tán máa ń sẹ̀rọ ẹ̀ tán máa ń bo ẹṣẹ́ wọn máa ń bomi là èmi ò gbọ́ Yorùbá dáadáa wọ́n máa ń bomi là yóò wá máa wá pé ẹ̀jọ̀ ṣéèkì kìíní kan ti ṣe kìíní kan láti ṣe lẹ́kṣọ̀ lórí tọ́píìkì yìí mo fẹ́ gbọ́rọ̀ wọn ẹ lè bí ìmọ̀ ní wá ń bẹ̀ nítorí wà ní pé mo mọ̀ páwọn ṣe àmọ́ lálàyé mi ìjọba gbọ́ tí ìbá rí àkọsílẹ̀ mi bẹ́ẹ̀ ẹ̀ mo sọ náà a sì wá fojú wọn pé wa ní ìsìlámù olójú kan ọdún méjì làwọn kiri wà ṣe tó ń wá kinu múra sí múra sí jàmá ọ̀nà tá a fi mórí bọ́ tí ẹ̀sìn bó ṣe ti dì yìí táàfi ní ju ogun náà nílẹ̀ táàfi dìímú pé tó afẹ́ ní sùúrù lórí ẹ̀ táàfi wà ní ìrùpò tá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sọ yìí ni pé táwọn fìtínà yìí bá ti ń dé káwá sí kínú jama ká olúwa ló sọ fún wa yìí ọlọ́run sọ fún nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ni wastaqim kama umirt ilé ànábì ìwọ náà dúó ọlọ́run wá ní bó ṣe wù ọkọ́ ọlọ́run ní dúó kà mọ́ òmírítà bá ti pa ọ́ láṣẹ pé kọ́ dúó bẹ́ẹ̀ ni ọ ti dúó ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam bọ́lọ̀ ti fẹ́ ká dúó ẹ ẹja dúó ń o ẹ̀yin àlùfáà wa ẹ̀yin bàbá wa ẹlòmíì ti mọ̀ pé wọ́n ní àfihàn ògbọ́n lẹ̀ yìí wà ní ẹ̀ ah, ọlọ́run kò ṣàánú wa ní dúó lóòótọ́ wọn fi ọ sí ẹ̀yẹ wọn bu ọ níta nàbí sọ fún wa náà nù èébú aládùúgbò lẹ́lòmí ń bẹ̀rù èébú ọ̀rẹ́ lẹ́lòmí ń bẹ̀rù wọn rántí lánàá nínú tafsirul Qur'an tá à ń ṣe akéwòdé bíi àwọn àyà kan àwọn Banu Israila ibi wọ́n ti sórí ibú wájú ọlọ́run ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ fún wa pé ẹ má tẹ̀dí ara yín lẹ̀ ẹ má lera yín kúrò nínú ìlú ẹ má rara yín lọ́wọ́ against àwọn ọ̀tá alukurani sọ fún wọn bẹ́ẹ̀ ìjọ ọwọ́ bá sì bà wọn kan nínú yín tọ́kù wọn lẹ́rú ẹ lọ rí gbà wọn là kúrò nínú oko ẹrú ó di nǹkan mélòó báwọn jọmọ mẹ́rin àkọ́kọ́ àwọn èèyàn síbí o ẹ má tẹ̀jà ara yín sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ má lera yín kúrò nínú ìlú ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta ẹ má ran ara yín lọ́wọ́ lórí àmín eh, ẹ àwọn ọ̀tá yín lọ́wọ́ ìgéèsì ara yín ó di mélòó báwọn ẹlẹ́ẹ̀kẹrin tọ́wọ́ bá bà kan lára yín ẹ tú wọn kú lóko kálọ̀rí wọnú ọlọ́run Israila láwọn yahudi, fírọ́kù mẹ́ta ìpín mẹ́ta aláwọn banu aláwọn adìlá àwọn Banu Qurayza Banu Qaynuqa Banu Nadir àti Banu Qurayza àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni Yehudi ìjọ náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá pín sí méjì àwọn Banu Qaynuqa àti Banu Nadir àwọn lẹ́ńtọ́ gbà pé àwọn àyò ti wá rí nílùú Mọ̀dínà Banu Qurayza àwọn náà láwọn tó gbà pọ̀ rí àyò táwọn àwọn Banu Qaynuqa àti Banu Nadir àwọn mú àwọn ará al-Khazraj àwọn tá ń pè ní àwọn Banul Khazraj àwọn lárúbáwá bọ̀rìṣà làwọn àwọn Banu Qaynuqa àti Banu Nadir ìsìlẹ̀ Yahudi làwọn alu kitabi ni wọ́n ẹ̀sìn tí wọ́n ó nípìlẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wọ́n yí padà ni àwọn wọn máa wọ̀n yóò lọ́rẹ̀ ayò wọ́n sì mú wọn nímú pé ìyà tí ó bá wọn yóò ṣe kí ni yóò àjàwá náà àwọn bànú kùrẹ́dọ̀ nú àwọn yẹ̀wúdí àwọn mú àwọn bànúlẹ̀ áùsì lọ́rẹ̀ bànúlẹ̀ áùsì yìí náà àbọ̀rìṣà làwọn náà àmọ́ bànúlẹ̀ áùsì tọ́jábọ̀rìṣà àti bànúlẹ̀ kọ́sìrájì tọ́jábọ̀rìṣà àwọn méjèèjì wọn èkó la tábàrí ibi tọ́lọ́wọ́n ọba ti ń sọnú àlùkárì pé ìfikúntùm àdá fa ẹlẹ́fà bẹ́ẹ̀ ni kùlùbíkùn fa àṣùbáàtún bí ní ìmẹ́tì yìí ìkùwàn wà kúntùm aláṣẹ fa hufratin mínọ́nà tọ́lọ́wọ́n ọba ní ṣe bọ́ tálẹ̀ yín kíní ìdá yín mùsùlùmí ìtẹ́lẹ̀ èmi ọlọ́wọ́n ọba ni mo fi ń ṣọ̀kan ọ̀tá tí ń wí náà làwọn Banul Aws àti Banul Khazraj ó níbi à ń lọ bí táwọn ara yà sí yìí o àwọn méjèèjì téèyàn kan bá kàn tẹ nìkan mọ́lẹ̀ èyí tí wọ́n fi sọ pé ẹ̀jọ̀wọ́n bèrè sá ẹ̀rọ kìnnìkan kì í máa wọrí máa lọ ó parí àbí ó parí ìwọ mọ ara ọba nílọ ọsùn kan ní ẹni ẹ ìwọ mọ ẹni ti bẹ̀rẹ̀ àbí tí ìwà náà rí náà ẹ ìwà náà ti gbà tí wọ́n á tẹ mọ́lẹ̀ kí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ eléyìí lọlé ìbánúlẹ̀ àwọn òṣèlú ọ̀bọ̀ ìbánúlẹ̀ kọ́sílà òdògùn náà o wọ́n para wọn lọ tó bá wọn wọ́n tún sinmi díẹ̀ wọ́n para wọn lọ àwọn ogun wọn tán máa ń jà àwọn àrọ́mọdọ́mọ sì ń dàgbà bá wọn àwọn òun máa tó jogun tó ogun o àwọn náà sì ń para wọn lọ wọn àmọ́ tó bẹ̀rẹ̀ rẹ o lọ́lọ́wọ́n bá fi wá àlàfà bẹ́yìn náà àmọ́ kó tó di pé tàlífù lùkùlùbì dé àwọn bànú Ísírẹ́lì àtàjẹ́ yẹ̀húdí wọ́n sórí ibú lára wọn. wọ́n ti kéénu tíra àwọn pólúwa sọ pé kán mọ́ tẹ̀jẹ́ lẹ̀ kán sì mọ́ ṣe kíni. àwọn yẹn ti gbàgbé o. ká mọ́ tẹ̀jẹ́ lẹ̀ ẹ̀hán ìní yín létí mọ́ o ká mọ́ ṣe kíni. ká mọ́ lè kúrò nínú ìlú ká tún mọ́ ṣe kíni. ká mọ́ rọ̀ ta lọ́wọ́ lórí ẹlẹ́kẹ̀ẹ́ kọ́ máa gbára wọn lẹ̀ tó bá ti mú ní ẹ̀rú tọ̀ àwọn bànú kọ́ ìnàkọ́ àti bànú náà lóyìí ìgbógun wá bẹ̀rẹ̀ láàrin àwọn haúsá àti khazraj àwọn bá pọ̀n sẹ́yìn àwọn khazraj àwọn bànú kùrẹ́yìrọ̀ wọ́n pọ̀n sẹ́yìn àwọn haúsá ogun bá bẹ̀rẹ̀ láàrin haúsá àti khazraj banu kùrẹ́ìzọ̀ tó jẹ́ alul kìtàbì ìsì padà ń ṣekú pa àwọn banu kọ̀ìnàkọ́ àti banu nàdìyàn àwọn ara wọn padà wá ń para wọn. àwọn para wọn tán àwọn bànúlẹ̀ àwòsì wọn wá kóyàn níbi ogun wọ́n tún wá ń kó àwọn bànú kùrẹ́ìzọ̀ papọ̀ mẹ́rú àwọn náà ń kó bànú kọ́ àti àwọn náà lẹ́rú. ogun wa lọ tán gbogbo òfin wọ́n ti ara wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ti léra wọn kúrò nílùú wàhálà wọn ti débi pẹ́ léra wọn kúrò nínú ìlú ẹlẹ́ẹ̀kẹta ó ti di pé wọ́n ràn ta lọ́wọ́ ìgéǹsì ara wọn àwọn tó wá kó lóko ẹrú àwọn wá fẹ́ lọ bẹ̀ àwọn aláwọn fẹ́ lọ rí gbà wọ́n àwọn wá lọ gbà wọ́n àwọn èèyàn wá ń sọ fún wọn pé àà ẹ lọ gbà wọ́n ṣe bọ́ọ̀lù ọ̀hún ti ní ẹ mọ́ tẹ̀jẹ̀ lẹ̀ ẹ tẹ̀jẹ̀ ara yín lẹ̀ ó ní ẹ mọ́ ràn ta lọ́wọ́ ìgéǹsì ó sì lẹ́mọ́ lera yín kò nínú ìlú àwọn kan nu ti fìlú lẹ̀ wọ́n ní ẹ bẹ́ẹ̀ ni àwọn ṣe bẹ́ẹ̀ ẹ ó ṣe wá jẹ́ pé eléyìí lẹ wá ṣe wọ́n ní àwọn rí pé káwọn lọ gbà wọn lóko ẹrú àwọn ti gbìyànjú irọ́ àwọn eléyìí tẹ̀ wá ṣe yìí ń kọ́ ẹ̀tẹ̀jẹ́ lẹ́ni ẹni tó fà á ni pé ẹ mọ̀ pé àwa ń tiwa ẹ̀yìn àwọn bànúlẹ̀ áwòsì la wà bójú bá sì ti ti bànúlẹ̀ áwòsì ó tún ṣe kíni ojú ti èmi náà ẹnu tán ṣe náà nu nítorí ẹ̀ wọ́n dẹ̀ ta korídi òfin ọlọ́run ọba mẹ́ta lọ́lọ́run ti wá ń sọ fún wọn náà Al-Qur'ani pé atu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd ṣé tọ́ apá kan lẹ́fẹ́ mọ́ gbà náà rí mi ọlọ́run ẹ̀ nípa apá kan ṣé wàá mọ ibi tí mò ń lọ rí orí ibú tán ṣe yìí tí Al-Qur'ani fi wá sọ̀tàn wọn tá a ti ń kéde ní kí ló mú wọn sórí ibú yìí àìmọ́fẹ́ yẹ̀yẹ́ àti gbọ́ tí yẹ̀yẹ́ bá báwọn eléyìí yẹ̀yẹ́ bá wa àwọn orí wọn sòsé kọ́ ni yẹ̀yẹ́ ń bọ̀ o àmọ́ àti yẹ̀yẹ́ bá ti báwọn eléyìí yẹ̀yẹ́ ti ṣe kínú yẹ̀yẹ́ ti bá wa náà kí yẹ̀yẹ́ lè má bá wọn ọ̀nà ti sí gbogbo wàhálà tí wọ́n ṣe àwọn ada gbogbo ẹ̀rú àwọn atakò òfin ọlọ́run jẹ̀mọ́ ibi à ń lọ ni pé láti di ẹ̀sìn mú wọ́n yẹ̀yẹ́ èèyàn wọ́n bú èèyàn wọ́n làálàá sí èèyàn wọ́n faṣọ rẹ bú ọ wọ́n fi bàtà bú ọ wọ́n fi irùngbọ̀n bú ọ wọ́n lè ló dàbí tewúrẹ́ wọ́n lè lọ rówó lọ fi ra tirikọ́tà mọ́ àtòrí pé wọ́n ní mi lówó ẹlòmíràn pé à jẹ́ kán mọ̀ pé owó ń bẹ lọ́wọ́ tiwa náà òjàlá náà ti wọ̀ thirty thousand náírà ẹ̀ mọ́mọ̀ tó lọ kó sínú rìyá ù mọ́mọ̀ jẹ́ wọ́n kó bọ́ níwájú ọlọ́run mọ́ torí pé ọ fẹ́ míngù pẹ̀lú àwọn èèyàn tó bá jẹ́ sọ́pọ̀ fẹ́ míngù pẹ̀lú wọn ọmọ fẹ̀sìn ọlọ́run ọba kalẹ̀ ọlọ́run dákun mọ́ṣà fún wa ní istiqama ọlọ́run mọ́ṣà já lè dúró déédéé jama ya'ti ala nasi zamanun as-sabiru fihim ala dinihi kal-qabidi ala al àsìkò kó dé wá báwọn èèyàn ẹni bá lè ní farada lórí ẹ̀sìn rẹ̀ bí ìgbà tó ní sùúrù láti di oògùn ọ̀nà mu ni ojú wa ó rí nǹkan wàhálà ó bá wa wọ́n ṣẹ̀rù bà wá wọ́n kódà wọ́n dẹ́rù ayé gan bà wá tẹ́lí gbogbo àwọn ọ̀nà kan bẹ tátú máa fi ń gbógun tìyàn gbogbo má ló ń dè má lò fúnpá má láṣejẹ má ṣèkìlì tá wọ́n kàn mọ́ kí ọ ni pé à tí àwọn àfáàyín ló farawé ta ni tó mọ ntí <clears throat> wo ó ti jẹ àjẹsára èyí mo mọ mọ́ríkàsì wá sọ jáde ni ẹ wá dé ìsìn wá sọ pé kíní kò dá ìwọ náà wá ń tẹ̀lé ọkọ̀ kú dànù ẹ̀rù ọkàn bàwọ́ náà ni. yóò sì wá kú dànù ìgbà kan náà tó ń lọ sọ̀rọ̀ láìpẹ́ nìkan láìpẹ́ yìí ó ní ah, àwọn àfáà ń sọ̀rọ̀ ó lè pa ó sì á pa á ṣé èèyàn kan lè pa ẹ̀lẹ́yìn ọlọ́run bá ní ìtọ́lùwá sì fún wa ní wípé wọn lò kó dárì ni pé wà má kánà lè nafsin an tamut illa bi idhnillah olúwa ní kò tọ́ fún ẹ̀mí kan má kánà lè nafs lè nafs nakratun fi siyaqi nafi hiya tufidu al-umum inda al-usuliyyin yọ́lọ̀ ni kò tọ́ fún ẹ̀mí kankan nu gbogbo tí ń ṣẹ̀mí an tamut kíkú kan wá lóhùn ó pa kó wá lóhùn ó kù illa bi idhnillah àti pẹ̀lú ìyọnu ọlọ́run àmọ́ lè ní wọ́n dẹ́rù bọ́ o wọ́n dẹ́rù àwọn ayé bọ́ wọ́n dẹ́rù àwọn àgbà bọ́ wọ́n dẹ́rù oríṣiríṣi bọ́ ibì kan wá sí kala lé ní mo sọ̀rọ̀ kẹ́ńbẹ̀ láàárọ̀ ìpè èèyàn kan sì wáá bá mi ó sì ní afá gbogbo ìdáyìn kan ṣe iye kan ṣe kí ni o nínú Kùránì náà sọ pé wà pé àwọn àjẹ́ ń kọjá lọ ànábì dẹ̀ wàá mi tó ti ń sin náà àwọn àjẹ́ dẹ̀ sọ fún pé wo tá a bá fi lè bá ń bẹ̀ yẹn ọlọ́run sọ pé òun ò mẹ́rí mo ní ànábì kọ ajílẹ̀ yẹn ló fẹ́ ba ti ń jẹ́ ẹ̀ ajílẹ̀ yẹn ni sẹ́rí gbogbo àwọn fíìmù home video yẹn náà fìtínà kan làwọn gan lọ́tọ̀ tóun gan rẹ́dí àti léwa kó ní ẹ̀sìn ẹ lọ́wọ́ gbogbo àwọn eré yẹn kèé parí síbi tàwíìdì láyé ibo ni mo parí sí ṣíríkù ni bí nígbà tó ti wá dààmú àwọn àjẹ́ ti wá dààmú rẹ̀ wọ́n ti wá lé lọ níjọ́ tí ó bá padà ríwó san ètùtù ni wọ́n ṣe wọn àbẹ́ lọ́n kó sì lọ́kó gbádùn rí àbí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó ti wá jẹ́ pàáfà àlàjẹ́ wá ń dẹ́rù bàáfà náà bẹ́ẹ̀ lọ Ah, ah. àwọn tí ó mọ̀ ṣẹlẹ̀ rèé wọ́n mọ̀ kóró àwọn òrújú báyìí àwọn ọ̀rọ̀ dẹ́rùbà báyìí wọ́n mọ̀ sọ sí wa lẹ́mìí nítòkù ni pé báwo la ṣe fẹ́ di ẹ̀sìn wa mú abẹ́lúwa wa wọn lásìkò ti tó bí mannihi wa karamihi wa izzihi wa fọ́lẹ̀ an yazidana wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli da' وصلي لهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك محمد نبينا بنور محمد نبينا في المدينة